صلى الله عليه وآله وسلم سلام سبحانه وتعالى وبركاته وبركاته وبركاته صحابة عليه bákaná àti gbogbo ẹni tí yóò bá tẹ̀lé ìlànà wọn ẹ̀yìn àrífẹ́ ọlọ́run bá iná ọ̀tẹ̀ tí a ti jẹ́ mùsùlùmí ọ̀nà ni ìgbàgbọ́ wa sí nǹkan tí ó yẹ ká nígbàgbọ́ sí iná ọ̀tẹ̀ tó yẹ ká nígbàgbọ́ sí onáà ní al-iman bil ba'th ba'da al-mawt ìgbéni ìdí lẹ́yìn ikú ìdí ọlọ́run subhanahu wa ta'ala tí yóò sọ fún wa ìgbéni ìdí lẹ́yìn ikú nínú àwọn ìgbàgbọ́ lọ́jọ́ òpin ti al-qiyamah ni ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul Jathiyah ọlọ́ni kúlẹ̀ láwùú yíkùn ọ̀kẹ́ ọlọ́run ọba náà ni ó jẹ́ kẹ́ ثم ìwé ìtukùn bákan náà òun náà ló mú ikú ńlẹ̀ súnmọ́ ìyẹ̀jì mọ́ ìkún ìlà yàwó mẹ́lẹ̀ kìyàmà ti láàárọ̀ ìbàfẹ́ yóò wá gbé ní dìde lọ́jọ́ pé ní àkìyàmà ọlọ́ni ìdí ò sí ìrújú nínú ẹ̀ alákínà àkàrọ̀ náà sí láyé alamún ṣùgbọ́n pọ̀lọpọ̀ yẹn wọn àmà wọn àwọn náà tí àwọn tó sì túmọ̀ náà wọn gbígbà pé wọn àmà tọ́nà sọ ìpele tọ́mọ èèyàn lò kó lè láàrú yí ìkùn ọ̀sọ̀pọ̀nà ọba ló jẹ ẹsẹ̀ mi mọ yomi ìtukùn ònúmọ̀ ikú lórílẹ̀ tó mọ yí ìkùn bákan náà tó mọ yẹjì máa kùn bákan náà yóò wá pé ìdìdì yóò wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò mọ eléyìí ni wọ́n ń tako eléyìí fi yé wa nípa ìgbédìde yẹn ní ọjọ́ gbẹdà kìámà tí ọlọ́ba sùfánà àtàlà tí ó gbé gbogbo gbogbo ẹ̀dá dìde nínú tẹ́ bó wà nínú ìgbàgbọ́ wa ní bákan náà lára táà fi ń jẹ́ mùsùlùmí ni èdè yorùbá ọjọ́ gbẹdẹ tó láyé nìkan ni tí bá ń ríra rẹ̀ nínú àwọn mùsùlùmí ló ń wà ọlọ́run jẹ́ kó yíwa pé ní kìí sí nínú àwọn mùsùlùmí ọlọ́run bọ́ba alíjọ́lá sọ fún alkùrán ọlọ́run ní fáámọ́lẹ̀dé na káfàró ánlá yorùbá ápù àwọn kèfèrí àwọn ní mọ́ lérò pé lẹ́yìn àtẹ́rẹ̀ bá sálé iye ẹlòmí náà tó bá sọ pé ìgbé dìde gan ó lè láyé ìgbé náà ní ti àlùkìyà pàtàkì fáyé náà gbogbo ó ti mọ ṣẹlẹ̀ ọlọ́ni bala wàrọ́bì ọlọ́ni ilé àtẹ́tìsọ pé mo fọ́ lọ́wọ́ ọba mi búra látúbọ̀ àtúnù àgbéyí dìde túnmọ̀ látúnmọ̀ pàrọ̀ náà bí mọ àmì tún lẹ́yìn náà gbogbo tẹ́ wá gbáyé ṣe pátá yẹ ìgbédìde ní jọ yín lójú bẹ̀rẹ̀ gbogbo wáyé yóò wáyé símúlátù mẹ́fà ó nẹ̀bí mọ́ amíltùn lẹ́yìn gbogbo tẹ́ wá ṣíṣe ọ̀tọ̀ lọ́nà tó fi nílò wàtàríkà alàláyé ẹ̀díìrù torí pé tí ó rọrùn fún ọlọ́run bá láti ṣe ni a gbé èrò ké ọlọ́run ní gbéyàn dìde kìí sí èrò mùsùlùmí ṣùgbọ́n láyé yìí náà gbogbo ó ti ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ti lọ ẹ̀mí tó wá dé ẹ̀mí tó wá dé ìrò ilé kìí sí ìrora mùsùlùmí ìrò àwọn kèfèrí ni ẹgbẹ́nu ayàtà sọ fún lẹ́ẹ̀kẹ́ ọlọ́run sọ ìpele ọlọ́run ìlò yìí kù ló jẹ́ kẹmọ tẹ̀mí súnmọ́ ìrò ètò kù ló fà yín tó mọ́ ẹ̀yẹ jẹmọ́ ló kù lẹ́yìn ìgbà yóò àpò yín jọ ìyàwó mi ìyá yẹn tó ọjọ́ yẹn tó yàtọ̀ sí ìbá rò láyè ọlọ́run pè òun ní ó kọ ọlọ́run yàwó mi ọjọ́ ẹ̀sán ọ̀làkín náà àtàrọ̀ náà ti láyé àlámù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń tako eléyìí ẹ̀mọ́ ẹ̀kọ́ wa nígbàgbọ́ wa ọjọ́ gbéde ti ń bẹ ní láti máa ṣiṣẹ́ tọ́ àwọn kèfèrí àwọn tí ò nígbàgbọ́ àwọn ẹ̀nà máa ń tako bí kéèyàn máa wò pé bóun ní ó ti wá rọrùn sọ́lọ́run láti gbé gbogbo nǹkan dídé ọlọ́wà ti sàpèjú irú àwọn olùtakò bẹ́ẹ̀ fún Al-Qur'an ọlọ́ni wọ́n wà náà sí níbi ìṣe wà nínú mẹ́kà ẹ̀yìn ẹbẹ̀rù ọlọ́run ọlọ́gbẹ̀ ìdílé o ẹnìkan wá tako náà kìfèrè wà gbárábà ebe ó wá ń mú àpèjúwe wá ń fi àpèjúwe ilé fọlọ́run tó dáa wà náà ó gbàgbé bọ́lọ́ ṣe dáhùn lákọ̀ọ́kọ́ ó wá ń mú àpèjúwe kọ́lá mọ́ yóò ṣe agbèlé ẹ̀tọ́ kùnrin náà mú lọ́rẹ̀ ní egun tó ti gbẹ tó ti gbó tó ti kù tó wá dàbí ṣọ́ọ̀kì ó wá mú egungun yẹn ó wá fọwọ́ kú báyìí pé ìrẹ́ mọ̀ọ́mọ̀ tí tó ń sọ fún wa ní egun tí ń fọwọ́ kú gúlúgúlú yìí tó ti dàbí ṣọ́ọ̀kì bí èlùbọ́ yìí lọ́wọ́ lọ́nà ó ti kíni lọ́nà ó gbé dìde ọlọ́wọ́ àtàyà pẹ̀lú kólìyò yìí alẹ́ ní àǹṣá àhá àwọn àlàmọ́ rọ̀ sọ fún pé ọlọ́run tó dá alákọ̀ọ́kọ́ náà ní ó tuntun dá wàá wà bí kó lè kálíkì ní alim torí pé òun mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ̀dá òun ló ti dá wọn lákọ̀ọ́kọ́ ó dá wọn náà jẹ́ pé ya pé ṣé dídá alákọ̀ọ́kọ́ ṣé yóò tó wá àbí tẹ́tẹ́ ẹlẹ́kẹ́jì tó wá lè dá alákọ̀ọ́kọ́ lọ gbogbo ní ẹ̀bá fọ́ mẹ́rin nǹkan ní mọ́ lé tó bá ti já náà báyìí kò ní mọ́ láti lọ́dọ̀ àwọn ẹ̀dá ni láti wá tó pọ́nà ọba sí nǹkan kan tí ò lè níwájú rẹ̀ ọlọ́run àfihàn wa tààlà ọba tó dá sánmà àtìlẹ́yìn ọlọ́ni ọba tó dásán máa tilẹ̀ wà lámúyá àyá bí kọ́lìkìhìn ọba tó yẹ pé nígbà tí ń da ìfẹ́tò ní lára láti dá lè tọ́ọ̀dìrín aláhàyìn yóò ṣí àlmọ́ta oní olóòtú lágbọ́ láti táwọn wá padà ọwọ́ aláàkúlé ṣe ní ìkọ̀dé orí pé ọba bákan náà láti lè bá ṣe ojúṣe wa kí ọjọ́ náà tó dé ní ìtẹ́rùsí ọlọ́run ọlọ́wà sọ́nà àtàlá ìṣàlàyé fún akúpọ̀ ó sì fún alápẹjúwe torí pé àwọn àpẹjúwe ní máa ń jẹ́ kọ́rọ̀ súnmọ́ èèyàn ẹ̀yìn náà ẹ̀wù nǹkan báyìí ẹ̀wù nǹkan báyìí fẹ́ẹ̀sì lè gbọ́n tá à ń sọ yé inú àpẹjúwe báyìí ní sọ́tún bá kọ́rọ̀ ọlọ́run fún alápẹjúwe tó pọ̀ nípa yíyí òkú iná pẹ̀lú ìtọ́lọ̀ fún wa wọ́n ní tó ṣẹlẹ̀ sọ́wọ́n bá ní Israel ìtọ́lọ̀ ń pè mú sáàdìdì láàrin wọn alẹ́ ìsàlám alọ́pàá ní bá ní Israel àwọn Israel oníwà burúkú ni wọ́n lè wá fún yẹn nẹ̀ wùdì sí ẹ̀dá oníwà bú làwọn wọ́n wù sáwọn ànẹ́bí ọlọ́ tẹ́ntó lè sàìdá sáwọn ànẹ́bí ọlọ́ tó wá ní sàìdá sáwọn káàdì ànẹ́bí ọlọ́ wọ́n fi dínà Musa àti gbogbo àwọn ànẹ́bí ọlọ́ ìtọ́lọ̀ wọn lẹ́bí wọn èèyàn díẹ̀ ló gbanú wọn

wàídí kọ̀tàtù nẹ́fṣàn ẹ̀yìn ẹ̀pàyẹ̀ nígbàtẹ́ pé nìkẹ́nu yí fàdàrọ́kùn fi hà ẹ̀bá ń ti síra yí tánpá tánpá Allahu mukhrijum ma kuntum taktumun títẹ́ fi pamọ́ ọlọ́run lóhun ó mú jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fi ní fẹ́ pamọ́ lù wàtá padà pamọ́ lù ìtọ́ ọlọ́run fàkúnná bìbá bìhá nínú àwọn ẹ̀ka ara màálù yẹn òkú tó kú kalẹ̀ tẹ́ǹtì rán ẹ wá fi ẹ̀ka màálù yẹn bóyá ọwọ́ ni bóyá tẹ̀lé ẹbí lú nígbà tó fi lú jẹun rẹ̀ ẹni tó kú bá jì lójú gbogbo rẹ̀ lẹ́yìn wọ́n ti rí nígbà tó ń tó jí tán ọlọ́run tó

ẹni tó bá ń bọ́ lórí ìjì náà rẹ̀. wàyù tí fún àyáàtì ìtọ́nà pẹ̀lẹ́ tí ó fi àmì rẹ̀ yí ni làálà kó fa ìlú bóyá látà ilé òjì ẹgbẹ̀ bá ọjọ́ pé ga o ọlọ́run lágbára láti jí rẹ̀ ti dé oṣù nìkan náà tó jí lóṣù yìí. wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ táàrí pẹ̀lú àyà ìtọ́ ọlọ́run fi hàn wá ọba alágbára lòun bákanáà ìtẹ́ ìjìyàn rẹ̀ títàlù kí á mọ̀ bá tẹ̀ sí ìsojú ìkànlógógún èyí àpèjú èyí tó túnmọ́ ìyẹn làálàkọ́ pàkìlún tẹ́lẹ̀bà mọ̀mọ̀dájú ní ìṣẹ̀lẹ̀ bákanáà inú sọ́tùlù bá kọ́ra fún ọmọ bà ní ìsọ̀rọ̀ yìí náà nígbà tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Musa tí wọ́n ta ń dààmú Musa ọlọ́ni wà

kò tí tó bẹ́ tọrọ àwọn oríṣiríṣi nǹkan tó lọ ń ṣe àmì lára ti ẹgbẹ́ kò tí tó fún ẹ ẹ̀lú àwọn wá nǹkan tí ó yẹ pé ní kò rọrùn fẹ́ni tí ń pè jẹ láti ṣe ẹ̀yìn àbíkọ́ lọ mọ́ lọ́wọ́ bá gbẹ fúnra rẹ̀ wá ká lè gbà látara tí wọ́n ṣe yẹn ọlọ́run bá subhanahu ní fa àkọ́bátì òun sọ ikọ̀ ìgbé ọlọ́run bá ní kí gbé wá kẹ́gbọ́ kí gbogbo ẹ̀ bí kẹ́sì fàántún táǹtò róòlù ọ̀yìn gbogbo yín náà ló sọ pé ìjọ náà gbogbo ọ̀tádé lọ́rọ̀ wọn kú dálẹ̀ lọ. tó máa bà á sí náà kó mi bá àdè mọ̀ òtí kù. ọlọ́run pa wọ́n náà bá yẹ sọ èdè àwọn tó ń béèrè ọ̀yìn lọ mọ́sá ọlọ́run pa wọ́n. ọlọ́run ni kún mọ̀ lẹ́yìn ìgbà yẹn bà á sí náà kù. àwa jì í dìde mi bá àdè mọ́ òtí kún. lẹ́yìn ìgbà gbogbo ẹgbẹ́ bèèrè ọlọ́run ta ariwo kan lọ́rin kó wá kó gbogbo ẹlé tẹ́kì fún dálẹ̀ lọ ọlọ́run tó wá wo nínú àánú rẹ̀ ọlọ́run aṣàánú ọlọ́run tó bàbà àti náà kù àwa ni ní bá àti ẹ̀mọ́ òní ìtàn lẹ́yìn ìgbà tẹ̀sí ìyẹn ní ayé náà ló ti ṣẹlẹ̀ o jẹ́mọ́ ẹgbẹ́ yìí ò ní mọ́ ẹ fún alákòjúwe tọ̀run yìí tó fẹ́ tó súnmọ́ nìyí tí gbogbo àná ń kanú tẹ̀ tó wà ní alukur'an àwọn bàdé ìsọ̀rọ̀ tó wà ṣẹlẹ̀ dídẹ́gẹ́ ẹ̀rí pé àwọn eléyìí kéèké tó fún wọn nítọ̀ àwọn tó béèrè ìjọ náà ó ṣẹlẹ̀ fáwọn tó mọ̀ fọ́rẹ̀ tó kú ọlọ́dẹ̀ tó wájú wọn dìde ọlọ́run alákún tẹ̀sùkúrún kẹlẹ̀ bá dúpẹ́ fún ọlọ́run bá sùpá náà so àpèjúwe mi ìtòrè bí tọ́lọ́n fi rìnlẹ̀ fún ọ̀hán pé àwọn nǹkan tó ṣẹ̀ láìsàn tó ti kú tọ́lọ́ wá ju wọn kó lè bá àmọ́ ẹja ni ọlọ́run sọ fún wa ní àyà 243 ọlọ́run ní alamtàrọ ilẹ̀lẹ́dínà kharaju min diyarihim wa hum uluf ọlọ́run láwọn ẹ̀kẹ́ jáde nínú ilé wọn wa hum ulufun táwọn bẹ̀rẹ̀ sí ní wọn wọ́n pọ̀ nígbàtọ́ jẹ́ wá sí wọn ikú ń bẹ nígbàtọ́ jáde afárọ̀ ìmọ̀ orí kí ló lé wọn jáde wọn bá yà ń lọ faqala lahum Allah ọlọ́run bá ní mú ẹ̀yàwó yẹ kó tó mọ àyà òkú tó wájú ogun ẹ̀kú ìpadà gbogbo àwọn olùfún tọ́lọ̀ sọ pé thousands ni wọ́n ẹ̀sẹ̀ abá ní alif one thousand ọlọ́wà ní olùfún plural ọlọ́wà ní pé thousands ni wọ́n bóyá two thousand bóyá three thousand á pọ̀ gẹ́ gbogbo wọn ti wá pọ̀ tó ọlọ́ ní fàkúnlé fàkọ́ọ̀dà láhùnmùlọ́ ọlọ́run láwa sọ pé ló ń tú gbogbo yẹ kó tó mọ àyà lẹ́yìn ọlọ́run wá jí wọn dìde inna Allaha lahu fadlan ala an-nas torí pé ọlọ́ọ̀bá ọba aláàánú ni lórí àwọ̀ ẹ̀dá alákínà akthara an-nas la yashkurun mọ́pọ̀lọpọ̀ ẹ̀dá náà ni wọ́n ronú ẹmọ́ ilé iná àtọ́jú ìwé náà tán nìyẹn ilé ìpẹ̀lẹ̀ ìṣẹ̀yọ̀ kan wọ́n ti méjì thousands lọ́dún pé wọn. sẹ́ńtì bá ń ka ìtàn ilé tó wá bí wọn padà yóò mọ̀ pé ìgbébìdé ńlá ti bẹ̀rù fi ń fún ní

ẹmọ̀ lọ́bá nílùú ti dáwóró gbogbo ara rẹ̀ ti kú ilé tí ń wó kẹ̀rí àti lé ti bá àwọn kan ti sáyé bí rí gbogbo ẹni dáwóró kò sẹ́kù ẹ̀dá kankan bẹ̀ nítorí wá wá sílẹ̀ ní mi ní pé kọ́lá àmì ẹ̀ yóò yí àbí ìlà òbá àdàmú ti à láti lọ́nà òjì nínú ẹ̀dí tí gbogbo náà lú ibà yìí olúwa ní wọ́n dìde nítorí wá sílẹ̀ mi tó ti sọ jáde nìyẹn oúnjẹ lójú àmì ẹ̀ yóò ló ti rọrùn kò sákòbọ̀ tí ó sẹ́yìn alẹ́ nìkan tí ó kú ní òde wá rọrùn báyìí kéèké ẹ̀kẹ́kẹ́ ìrẹ́jì gbogbo ará ìlú ìgbogbo ọdẹ́ ti lọ òun gẹ lọ́nà àti ẹ̀sìpẹ́rímẹ́ntì tí ó tẹ̀lẹ̀ òun gẹ́gẹ́ ọlọ́run mi ọlọ́run bá pa fún years jẹ́mọ́ 100 years ẹ̀wọ̀n fẹ́kẹ́ tọ́tọ́ ọlọ́run bá 100 years súnmọ̀ bá àbà ọlọ́wà gbèrìgì lẹ́yìn 100 years kọ́lá kamla pip ọlọ́run ní ọdún mẹ́rin lọ́lù láyé tán wáyé ọlọ́run fún dáyé ní ìgbàdó ìlú rẹ̀ kọ́lá ìyàwó mẹ́rin ní ọjọ́ kẹ́lẹ̀ ní láàárá àkùtẹ̀ tó jọ́kan ó kẹ̀dé bí láàárọ̀ ìyẹn tó bá bẹ lómi lọ́rùn yóò ní òun wáyé rí àfúnkẹ̀rẹ́ kọjá lé ó ní mo lójọ́ kan àbáàbọ̀ ọjọ́ ìtòsọ nìyẹn kọ́lá bá làbí sami àtà á ní ọlọ́rin rárá níbi tó pápá ọ̀sì ọ̀sì lo 100 years fáńbúrí látọ̀ á ní káwà bí kalámi àtàsánà gbogbo oúnjẹ tó bí dání yóò gbé ti jẹ́ra wúwẹ́ ti

ìwò salama tabayyana la nígbà tí nǹkan yí ẹ̀ sí kọ́lá alam anna Allaha ala kulli shay'in qadir a nígbà pé ọlọ́run ọba ọba alágbára jẹmọ́ ìwọ̀n ọmọ ọba dáta pé kò sí gbèǹde kankan o torí irú àwọn ìwúrí kíró orí pọ̀ láwùjọ lónìí ẹlòmẹ́ni gbogbo ẹ̀sẹ̀ tí yóò gbà ayé yìí náà ni àyè wọ́n mọ̀ dáró àtàyẹ o èyí ń bẹ́ẹ̀ bá sọrú bẹ́ẹ̀ tí bá kírun tó báyìí tó lè ló gbẹ̀ ẹ̀mẹ́jẹ̀ ń tẹ̀yẹ́ kìfìrí tó bá ti tapọ̀ ọjọ́ ìgbéga kíá torí inú gbàgbọ́ wa ní àlùmọ́ ilẹ̀ omi ààrẹ ẹgbẹ́ ọgbà lọ́nà ń sọ ẹgbà lọ́nà gbàgbọ́ àtọ́jọ́ ìgbéga kíá wọn àlẹ́bí àti ọmọ nǹkan yìí mímú bìlá wà ilẹ̀ omi ààrẹ àlẹ́bí ọmọ ń sọ tó bá sọ yìí mímú bìlá ọ̀pọ̀lọpọ̀ àlẹ́bí òfin yìí mímú bìlá omi ààrẹ yóò fi tẹ̀lé ìpínlẹ̀ ìpínlẹ̀ sárákùnrin yìí lọ́lọ́ ní kó náà lápẹjú látara rẹ̀ pé tí ń jọ lẹ́nu ìwọ̀gbìn láti lápẹjú ọlọ́run pa bákan náà ọlọ́run ti jí padà bàbàǹkúmí ẹ̀ náà tó ṣẹlẹ̀ sí ló ṣẹlẹ̀ tó náà ojú rẹ̀ àdàǹkúmí ẹ̀ tí ń tò mọ́ra ń padà tó ti gbá àdàǹkúmí ó kéré lójú ara ó lójú ẹ̀ ẹ̀yọ́ ẹ̀yẹ rí sí ọlọ́run ilé nínú àpèjú ti ọlọ́run bá sùmánù àtàlá ti ṣe fẹ́ nípa ọ̀kan wa bákan nínú sùràtù ya náà lẹ́yìn a àyà 260 ọlọ́run tó ń pa fún wa ọlọ́run wà ní bóò ni ọ̀rọ̀ sí mẹ́rin jókòó nìyí kọ́lá wàlà múmi ọlọ́ni ìyá rẹ́bí ìbúrọ́yìn ti bọ́ gbàgbọ́ kọ́lá bálà bẹ́ẹ̀ ni mo gbàgbọ́ wà láti rí ẹ́mùmọ̀ ìnà kọ́lìbì ṣùgbọ́n kọ́kàn mi lè bá àtún rinlẹ̀ sí dáadáa torí kọ́kàn mi lè bá àtún rinlẹ̀ sí dáadáa torí pé nígbà tó bá gbọ́rọ̀ tá a bá tó bá kojú rẹ̀ yóò tún mọ́ rinlẹ̀ sí lọ́kàn wa ni alẹ́nu rọrùn ní mo nígbàgbọ́ sí tó dé yorùbá nígbàgbọ́ sí kèfèrè lè yóò jẹ́ àníkọ́kọ́ lè bí Ibrahim ń béèrè pé nípò nígbàgbọ́ tẹ́ ó nígbàgbọ́ sí yẹ́rù ní bàlá àwọn nígbàgbọ́ sí o ṣùgbọ́n tí béèrè yìí ní yẹ́túmọ̀ ìnà kọ́sìtì tọ́kàn mi tún balẹ̀ sí lórí ìgbàgbọ́ yẹn ọlọ́run wá ní ìwọ̀n náà lọ́wọ́ àṣìǹkà iná ilé ìtumọ̀ jẹ́ àlẹ́ àlẹ́ mi ní ó nà jù sí àkókò ọlọ́run kó mú ẹyẹ mẹ́rin ó wá pa ó wá gbé páàkì kọ̀ọ̀kan kómìlì ìlò òkèlè kómìlì ìlò òkèlè òkè mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ apá kan wà níbí apá kejì wà lọ́kè kejì ẹsẹ̀ kan bí ẹsẹ̀ kan lókè kejì fọ́nà mẹ́rin ẹyẹ mẹ́rin ló mú bẹ́ẹ̀ kó wá gbé bẹ́ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ súnmọ́dé rúnà bí ó ti kàn wọn lọ́nà nke pé àwọn ẹyẹyẹ yá kí iná kàfà àyà ọ́ lè fẹ́ wà lórí ìlú tọ́lọ́ ti sùn wọn pọ̀ padà ẹ̀rọ nítorí káwọn ọ̀tá abóhùn lápákàdé wa lọ bá kejì mú kò sí tó kàn láti pè bọ́ sí mú bọ́ sí tó hakim kọ́ wá lọ mọ̀ pé ọlọ́run bá ọlá ọba bákan ọba ọ̀tọ̀gbọ́n ní ọba alágbára ìmọ̀ àkókò ẹ̀kọ́ alukur'an rèlé wá pé ìgbédìde ń bẹ ọlọ́run yìí àwọn nǹkan tó ti kú láyé ó sì ti kìyàn kàpẹ́júwe fún wa ó fi kọ́lẹ̀ kó kàpẹ́júwe fún wa ara ẹranko ní tẹ̀ra nǹkan ní àtìtẹ́yẹ náà sọ yìí ó lọ ọlọ́run ti tẹ̀já kàpẹ́júwe fún wa àdébíwá musa àlẹ́ ìsàlámù musa tùkà àdébíwá gẹ́gẹ́ bí onímọ̀ Ọ ga ọlọ́run fún onímọ̀ ọlọ́wà ní ẹrú wa kan wà tó tún mímọ̀ ìbẹ̀ lọ rẹ̀ ní kídìrì àbíká ní kábìrì àmúlò mo bá bẹ́ mọ̀ bá ẹni tó ní mo bẹ́ tó tún sáfà lọ́dẹ̀ ẹni ẹ̀kọ́ ńlá láàárín kan bí ọlọ́run ti ń gba yìí tó tún gbà fún kọ́mọ̀ sí àwọn ṣùgbọ́n ọlọ́run jẹ́ fún ọ̀fẹ́ nìkan mú wa ṣé mo lè rí tó wà ọlọ́run ní ọwọ́ àti ìrìn àjò ìyẹn làbáwọn pé ní ìmọ̀ ó lágbára dé ni pé gbogbo tó bá gbà láàfún láti kọ́ ìyẹn lẹ́bẹ̀rẹ̀ àwọn ẹni ìṣẹ́wájú wọn ti rìn àjò lọ kọ́mọ̀ àwọn ẹ̀sìn ládùúgbò wa ní àlejáde lọ láti bíbí jẹ̀dù láti kájú máa yé ní alé lọ ẹlòmíràn ọmọ rẹ wà ní sáré ọmọ rẹ wà ní Maiduguri ní wà ní Anambra ṣùgbọ́n lọ́rọ̀ pé ilẹ̀ ẹ̀sìn ẹlùmí òmòdí òkè ká ló tó bá wọn àmìbì Musa rẹ́dí ìrìn àjò yìí tó wà ẹ̀rù ìtẹ́rù ní mo lọ́pì ọlọ́dọ̀ wá bá pẹ̀lú pé ìbáṣọ́ ti rí torí tó kò mọ́ àmìbì Musa wá pẹ̀lú sí ẹja àtọmọ ọ̀dọ́ rẹ̀ sọ́jọ́sìn ìrìn àjò yìí wọ́n pẹ̀lú sí ẹja nígbà tó ń àníbi musa ẹgbẹ́ ló ti dààmú lórí kí ni lórí kòfẹ́ wà mọ̀ sí nígbà mọ́ mọ̀ dẹ̀ká tí gàdá ànẹ́bá agbóúnjẹ wa làkọ́dílà kí iná fi sáfàrì náà hánà náà sọba àti dààmú àti ṣe wàhálà òkè rẹ̀ ah fọ́dínà sí ìtùkù mú ti gbàgbé ẹja ó gbàgbé ẹja ẹja tó ọlọ́run àwọn ẹni ìwàgbé ẹja etí bí lọ́dí ìdàgbé ojú sí odò bọ́lọ̀ sí kẹ̀mí sẹ́jà lẹ́jà tó yẹ lọ́nà ẹ̀wọ̀n náà yẹ ẹja ẹja tí èmi ní ẹja tẹ́lẹ̀ gẹ́gẹ́ ni tó ti fẹ́ jẹ. musa a nípa ìtọ́fẹ́ ìtọ́lọ́ fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ ìdàgbé rẹ̀ yíga torí pé mi náà bá ti wọ ẹja náà láti pàdé arákùnrin yẹn ìyàdọ́ Ọkọ̀ ọ̀dẹ̀ ìpàdé mi tí wọ́n wá. Ìta fẹ́ràn mi pé ọlọ́run fẹ̀ mí ẹja lára ṣé ìgbà tó ti gbé ní ẹ̀sìn ni kódà ọlọ́run fún alágbóyè tó pọ̀ nípa alẹ̀ pé ilẹ̀ tó ti dòkú fẹ́ta ìsọ́nà alẹ́ àìmọ́ àìsọ́gbá sábárọ̀ tó sì sáàsá ilẹ̀ náà ní kìtì ṣàǹbá tí nínú kú lè fẹ́ẹ̀kẹ́ lọ́dún ìgbàhí àwọ̀ àwù jáde gbogbo àwọn ìyẹ̀mẹ́ ilé fi ya pé ní ọlọ́ọ̀bá sọ́nà àtàlá yìí pàjùmí ọba tí wọ́n pa tí mọ́ ń jí ni ni tó àgbọ́dọ̀ ní iye méjì nípa ìgbédìdì tí ọlọ́ọ̀bá sọ́nà àtàlá tí ó gbé ìgbà rẹ̀ lóògbé lọ́jọ́ gbé الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين يا رسول الله يكي alẹ́kùn nígbàgbọ́ nínú tí ọlọ́run subhanahu wa ta'ala kálọ̀ tó pẹ̀lú ìgbàgbọ́ wa náà láti ń jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ sì rèé èèyàn máa ń lọ ń kọ́ ni èèyàn máa ń lọ ń kọ́ ni torí pé lẹ́yìn ọba kọ́ gbàgbọ́ yóò da lórúkọ mọ́sápà àti tó tọ́ àti tí ò tọ́ náà ni ó ní gbàgbọ́ sí. àwọn sọ̀hábà ìjọba ló fi ní ta'allamna al-Qur'an ta'allamna al-imana qabla al-Qur'an. ìgbàgbọ́ la kọ́kọ́ ká tó kọ́ al-Qur'an alamma ta'allamna al-Qur'an izdadna imana nígbà tá a kọ́ al-Qur'an tán ìgbàgbọ́ wa tó wá lékún sí i so téèyàn bá jẹ́ mùsùlùmí tí ò bá kọ́ gbàgbọ́ rẹ̀ àìmọ̀ iye nǹkan tí ò ní gbàgbọ́ tí ò yẹ pé tí ta àwọn ọmọ yẹn kó gbàgbọ́ tí ó mọ tapò ara táwọn yẹn ń tapò náà lọ́jọ́ gbéga kìyàmù tàbí dìde rẹ̀ torí pé tí o ti lágbà pé kó ṣẹlẹ̀ lójú àwọn èèyàn bí a tán sọ náà kó ṣẹlẹ̀ náà ló jẹ́ kí lómi ìmọ̀ tako ọlọ́run sì sọ fún ó dẹ̀ ní táìmù inna yawmal fasl káàlẹ̀ mi kọ́ta ọjọ́ tọ́lọ̀ fi mi kọ́ tó ti ní táìmù ó ní táìmù lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tó a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ọjọ́ yìí tàbá nígbàgbọ́ ó ní ipa rẹ̀ ní ara wa nínú ìgbésí ayé wa ti ọlọ́run subhanahu wa ta'ala látara bí ìka ìṣe pàtàkì náà lọ́nà ti fún aná àtẹ̀jú ìta fúnra wa yìí nípa ẹni tí oníbo lọ́lọ́wọ́ ṣe jí gbogbo àwọn aráàlú gẹ́gẹ́ tó ọlọ́ba sọ̀hánà wa tààlà ọdún ẹ̀fà tó ń jẹ lọ́nà mi ṣàpèjú àti nǹkan ẹ̀fọ́ bákan náà àwọn tẹ́lẹ̀ náà pé ààbò ni ọlọ́run ti fẹ́ jí bọ́lọ̀ bá pa àwọn sáfúnkú ọlọ́run ẹ̀yìn gẹ̀rùn pa gbogbo ọlọ́run ti jí wọn padà àtọ́rọ̀ bàbá ìsúráì ọlọ́ba sọ̀hánà wa tààlà tí ọlọ́ọ̀bá sọ́nà àtàlá tí oyè àwọn náà padà gbogbo àkàrà ọlọ́run ti sàkójú fún wa nínú Al-Qur'an táwa náà rí tí a ti ń ka so yẹ kó wọn lé fún ìgbàgbọ́ wa ká máa mọ àwọn nǹkan tí ọlọ́ọ̀bá sọ́nà àtàlá kí ó sọ ń bẹ̀ bákan náà àníwá Ìsá alayhi nínú mọ̀jísà ó ní wà ó fúri èlì mọ́wútá bí ìdìnnìlá ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àlẹ́bíra ní sálẹ̀ nígbà tó kù kalẹ̀ ọlọ́run nínú gògíza tí ọlọ́run fún mọ́sá ní pẹ́gbó ní kí wá ti pé àbà ẹ̀yíṣá kí wá ti ká lẹ́bí ìṣá ń ṣe káàkiri o báwọn òkúrọ̀ tó ń so ìdí tí àníbìrà mọ́sá ayéṣá tọ́lọ́ ní kó jẹ́ ní ara àgbògbé kan òun náà ni ìyẹn náà jẹ́ tó yẹ pé gbogbo wa náà la gbọdọ mọ ọmọ ìpín ní ọjọ́ ọjọọ ọjọ́ tí ń bẹ ni ọjọ́ gbéǹde ọjọ́ tí kéèyàn gbọ́dọ̀ ní iye méjì nípa ni pẹ̀lú àníbà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ́tàn arákùnrin kan fáwọn anábìnrin arákùnrin yìí owó ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ owó ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yíwá owó lọ́fẹ̀ rẹ̀ ó sì gbọ́kọ́ wọn ní ọjọ́ ìpínlẹ̀ alìkíyàmọ́ mọ́ ń bẹ̀ ọjọ́ ìpínlẹ̀ alìkíyàmọ́ mọ́ ń bẹ̀ ọlọ́run mú ìyàyó mọ́pọ̀ ó bá sọ fún ọmọ rẹ̀ pé tóun bá ti kú o kan mú òun kan sun òun níná kan sun òun níná kó kú òbí kó di ewu kó tún wá kú nàá tó bá kò yẹ kẹ́ wá mú òun lọ bí odò kẹ́kẹ́ wá fẹ́ irú yẹ ká ní odò tó dò gbé lọ ìwọ́n ìpè ìlú lóbi tẹ́lẹ̀ gbà torí tọ́lọ̀ ń bá gbé mi dìde ìyà yìí ó pọ̀ wọ́n ti bá ti fẹ́ra mi sí ní bá ti dé rúkọ ilé gbé mi ṣe mọ́ torí tí ń ya ẹlòmíì lẹ́nu pé ẹni tí náà wá jẹ́ ńkọ́ ẹni tí náà wá jẹ́ ńkọ́ ẹni tí náà wá jẹ́ ńkọ́ ọ̀nà ńlá yóò fọ́lọ́run ọba lágbára lọ́lọ́run tá ń lẹ́jà tá ń nílẹ̀ tá ń ní gbogbo nǹkan ọlọ́run ní kí bàbá yìí ní ká fọ́n sínú odò ọmọ rẹ̀ dìṣe nígbà tó kú tó tọ́ ọlọ́run á gbé dìde ṣùgbọ́n náà kọ́ yìí tí mo lọ fẹ́ lọ pé bọ́ mi ṣe léyìí òun gbà pé ìgbédìde wà ṣùgbọ́n èyí tó fà ní pé àtẹ́yìn bá dìde mú ẹ̀ ní gbérú ẹni bẹ́ẹ̀ dìde ní ọlọ́run á dìde pé bọ́ mi ṣe léyìí ó ní kàṣíyàtùkà ń bẹ̀rù rẹ̀ ń bẹ̀rù ìyá náà ni ọlọ́run ní òun foríjì torí pé ìyá ọlọ́run ló sún débẹ̀ ṣùgbọ́n tó ṣe yẹn tó ẹ́pẹ́ ìyẹn nìkan la gbé sórí òṣùwọ̀n yóò di kèfè torí pé ó ta kadarọ náà àwọn ẹlòmíì tó ń ta kadarọ náà ní àfẹ́ yìí sí ní bóòlù náà ti fẹ́ tí ẹni tó ti rí báyìí bóòlù ìgbọ̀dọ́rọ̀ sọ fún ànínú sátìnà ní àti ọlọ́nífà ìnàmọ́ ìyà fàájírọ́ tó wà ìdà ṣèrè kẹ́nẹ̀ ní kọ́lápọ̀ ní tẹ́lẹ̀dì fàìzá oún bè sáyọ́rọ̀ ìkàlùkùtọ̀ rẹ̀ lórí lẹ́lẹ̀ ìfèrè kẹ́nẹ̀ ní kò ní tẹ́lẹ̀dì torí pé àṣẹ ọlọ́run tó wá títí nǹkan máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ lẹ́nu kò sí wàhálà ní ṣe ọlọ́run kìí rẹ̀ ọlọ́run wà lọ́kọ́ tó ṣàlákùnrin samawati wal ard àmọ́ ẹgbẹ́ iná wọ́n fi títà àyàn adásánmà àti làtí tó wà láàrin ẹ̀fọ́jọ́ mẹ́fà àmọ́ mọ́ sànẹ́mí lògù nǹkó alágara ẹgbẹ́ òun ni wá gbẹ́jọ́ mẹ́fà ó ní o ṣùgbọ́n ìfẹ́ ń jọ mẹ́fà owó ọlọ́run ẹ̀hánà ọba ní Israeli gẹ́gbà ní ní èyàn bú ní ọ̀rọ̀ bá ní àwọn Israeli ẹni ọlọ́run dájẹ́ ń sọ́nà àti ilẹ̀ níjọ́ mẹ́fà tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday wá pa lọ́jọ́ Friday ó wá rẹ̀ ẹ́ tó wá fi sátidé sí ìyẹn náà wọ́n fi ń gbọ́lú dé sátidé àwọn Israeli tìlú ẹ̀rí ẹ̀dọ̀ pé wọ́n ti ya wèrè nípẹ́ ẹni orí ọlọ́run ọlọ́run wá múra rẹ̀ ní kíní ọlùdé ìyẹn làwọn ẹbí ń gbọ́ lé ní sẹ́ẹ̀lì àti gbogbo ẹni bá jẹ́ jù lágbàáyé ọ̀rọ̀ ni so wọ́n lè tọ́ba àrùn tó bọ̀ lọ́rọ̀ ti fẹ́ gbé ẹ̀dá dìde àdúgbò lọ́rọ̀ ti fẹ́ tẹ̀lé ìdúgbò lè fẹ́ tẹ̀lé ìdúgbò wá bójú tẹ̀yẹ̀wò lọ kíyèsí àgbọ́yé rẹ lọ sí kíyèsí ìgbàgbọ́ rẹ torí kọ́ tí ń fi tì sọ́nà pé kò lágbára lórí nǹkan bá tún ó gbá tẹ́ẹ̀dẹ̀ ìdájẹ́dẹ̀ ìjọba kẹfẹ̀ ìjọba fóònẹ̀ lábẹ́ sọ̀nà yìí fóònẹ̀ fẹ́ kíkọ̀ ní gbàtàgbò báyìí ayé ní yíhùn so àìmọ́mọ́ tí tó bí ọlọ́run ló jẹ́ kẹ́mí mọ́ ẹ̀sàkù kẹ́mí tọ́lọ̀ ní yóò ṣẹlẹ̀ ẹlòmíì fóònẹ̀ lábẹ́ kó gbogbo àjọ tó bá tẹ̀ jí wa ní gbogbo wa dúró sí àyè oníwà gbà wá èyí fi ẹmọ́ náà bá rẹ̀ lọ ẹni tó bá ṣe báwọn tó bá rí ara rẹ̀ mùsùlùmí kó kí èsì gbàgbọ́ rẹ̀ olùgbàgbọ́ òdodo kìí ṣe yóò jẹ̀mọ́ so jẹ̀mọ́ kágbà kọjọ́ gbèdé ọjọ́ tí ń bẹni kódà ẹni tí ó fọn fèrè tí ìgbéègbé ó fi ṣẹlẹ̀ ọlọ́wà sọ́nà àtàrà tí ká níbi sọ fún orúkọ rẹ̀ ní ìsàráfílù ìsàráfílù ni ẹni fẹ́lẹ̀ méjì ní ó fọn àgbàní mẹ́ta ìwé ètò ìrìnlẹ̀ náà ní méjì èyí tí ó fọn táyọ̀ fi parẹ́ bí ó ti sí mẹ́lẹ́kà yẹn bọ́lọ̀ ń gbé fóònù aka ni àwọn òṣèrí o bọ̀ tí ndị ilé ní pé bọ́lọ̀ ya yá fún ẹ́kọ́ bá ti gbogbo tí jí la yóò parẹ́ ni ẹwọ tó yóò fún wa lò lẹ́yìn gbàǹkanrin kéṣe yóò fún wa pọ̀ kejì yẹn lọ́rọ̀ nípa ìnà ihe ya tó wà ìdàpọ̀ ní mọ́ fún bí rẹ̀ bí o ni ọlọ́run tó fi mọ̀lẹ́kà kẹ́tì ìṣáájú rẹ̀ òun là ń pè ní ìsọ̀rọ̀ fílù tó lè ti bọ́lọ̀ fún òun láṣẹ. so ìgbàgbọ́ ọmọ mi ní ìgbàgbọ́ tí yóò máa mú ẹ̀rí wá ọlọ́run sọ́ba ọlọ́run sọ́ba ọlọ́run sọ́ba ìnáwó yá nẹ́fúkàtò wà àfídà ẹ̀rí nẹ́fúkàtò wà àfídà fèrè kẹ́nẹ́ ògbélé làgbọ́dọ̀ nígbàgbọ́ ti gẹ́gẹ́ bí mùsùlùmí ìyẹn rúfin ọlọ́run tàbá mọ̀ pé ọjọ́ gbẹ̀dẹ̀ ọjọ́ tí ń bẹ ní ọlọ́run tó wá sí i iṣẹ́ táwa ṣe di ọjọ́ yìí náà ló yẹ kí a múra sí ká máa sin lọ́hùn bó ṣe tó àti bó ṣe yẹ torí pé bí ìbá mọ owó nǹkan ìtọ́wà lóhùn mọ́ látọ́ tí wàá ti tẹ́tọ́ ẹ̀rì tó sí kò sáǹfààní bí mímọ̀ náà ẹ̀ràn kan ni yóò tọ́ mọ́ káàkiri àdúgbò ẹni ọjọ́ gbéǹde ẹni ọmọ ọjọ́ gbéǹde àmọ́ mọ́ ṣe dàgbọ́ sí òkè àtẹ̀lẹ̀ dàgbọ́ ṣé ọ̀sẹ̀ wá iṣẹ́ gẹ́gẹ́ láàmà ṣe níjọ́ yìí torí pé owó kọ́lé olò ń jọ́nà ọmọ kọ́lé olò ipò kọ́lé olò ọlọ́ni ọmọ láyá ń fa òmìnira ló wà láàbà náà ọjọ́ tọ́jọ́ ìbádé mo ní owó òrán o wà láàbà náà mo láwọn ọmọ àbí mo léèyàn yẹ̀rẹ̀ dípò òrán o ńlá mọ̀nà àtọ̀lọ́ha ìkọlùbí sẹ̀líìn àyàfẹ́ tó bá fi ọkàn kan dọ́dọ̀ ọlọ́ọ̀bà ọkàn tó wà sẹ̀líìn ọkàn tó tó pí ọ̀rọ̀ tí ò sí kí ní bẹ́ẹ̀ tí ò sẹ́bọ̀ ń bẹ̀ ọkàn tí ò sẹ́bọ̀ ń bẹ̀ náà lè yóò fi pàdé ọ̀nà lọ́jọ́ yìí o ìwọ́n tó ń ṣe ìsìláàmù tó ń ṣe kàmí díẹ̀ díẹ̀ ìrọ̀bọ̀ ọkàn rẹ ti ní stéènì báwọn pẹ̀tẹ̀ kó stéènì lásán ó ti kó lọ́sẹ̀ ìsìláàmù ó ti di kọ́lùbù mọ̀rí ọkàn ní sàárẹ̀ tí ẹ bá gbá ibùrù yẹn pàdé ọlọ́run jẹ̀mọ́ ọjọ́ tá ń sọ yìí kò ní dẹrùn fún un àbí tí gbé ìwà mùnẹ́ẹ̀tì pípàdé ọlọ́run inú ọ̀kẹ́ tó sáré ni ẹ̀rùn tọ́lọ ní sí kùlúùbì márọ̀dún àwọn ọ̀kẹ́kọ́wà ọ̀kẹ́ wọn sáré kí ni lẹ́kàn ṣe ọlọ́run àmìnà náà ti mọ́yà kúlù àmà náà bí láwà bí yàwó mi láàfin àwọn ọ̀kẹ́ náà ma fọ́pá àwọn gbọ́lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ tá ń sọ yìí pàmọ́ ń bí mọ́mì ní ṣùgbọ́n ta bá ní rí ábísì wọn gbàgbọ́ ẹ mọ̀ wọn kẹ́ o àtẹ́yẹ̀tẹ̀ lẹ́mọ́ kílẹ̀mù gbàgbọ́ tọ́lọ́ ní ti ilé lẹ́gbàgbọ́ ọ̀rọ̀ wọn kẹ́ẹ̀kì ìtọ́ ń pọ̀ nígbàgbọ́ yàtọ̀ àmọ́ ń bí mọ́mì ní bẹ́yàrá wọn lọ́wọ́ tó ọ kí ló dé tọ́rọ ní àmọ́ ń bí mú mi ní ọlọ́ni wọn ìgbàgbọ́ irọ́ nípa yùkádì ìhúnà lọ́ha ẹ̀tọ́ ní wọ́n náà wọ́n tọ́lọ́ wọ́n lè ní na ámọ́nù wọ́n ń san àwọn mùmí ní okùn ní àdúgbà tájọ kírun tájọ gbà rẹ̀ ní ìyẹn tó wá ń lọ lé orò ní àti wọ́n lọ iṣẹ́ òdùsọ tó tún gbómi lọ àwọn ń bèèrè ara wa àbí inú ọmọ ìyá tọ́lẹ̀ wà ní kàlẹ̀ báyìí a ń bèèrè èwo ló ṣe kú jẹ ẹnu ọgọ́rọ̀ mùsùlùmí wá ti lẹ́kùn yẹn ọdún mọ́ ṣe lè tó bá lè di ẹnu èwo ló ṣe kú káàtẹ̀ tó wọ́n pé pápá tẹ̀lé inú wọn pé wà tó wá sí ìsìlámù fún akẹ́nubẹ́ mùsùlùmí tí ò àmọ́ yá

ẹ̀rí iye bẹ fún ọba. ọlọ́ọ̀bá ọlọ́mọ àbábùn alim mímọ̀ káàrùn yàmẹ̀lónì látara tí wọ́n ṣe ìyà tó lágbára ń bẹ fún káfọ ẹ̀mí wa mọ́ kúrò bí wa kí wa káfọ ẹ̀mí wa mọ́ kúrò bí àwọn àdìsọ́kẹ̀ tí ó dá àwọn àdìsọ́kẹ̀ tí ó dá wa wọ́n ní gbogbo ẹ̀ náà lọ́lọ́run fẹ́ ọlọ́run fẹ́ bọ́ ọrùn ìrọ̀lọ́run sọ pé ní ilaman atalọ́ha ìkọ́lébí tẹ̀lé ẹni tí ó là lọ́jọ́ tá ń bára wa sọ yìí lọ́jọ́ péńdé òun lẹni tẹ́mi ẹ̀ bá píọ̀ tó mọ́ níbi kíni ní gbogbo rẹ̀ bọ́ ní gbogbo rẹ̀ ṣe kìsìrí ní gbogbo rẹ̀ ìṣe mùnáfíkì tó pé ìsìlámù tó píọ̀ náà ló bá dọ́dọ̀ ọlọ́run ṣe kálukú anáka yẹra wa wo káyọ̀ mẹ́wàá wo kí láti síbẹ̀ inú ìsìlámù wo là ń ṣe bóòlá ń ṣe ń kọ̀rọ̀ bóòlá ń ṣe ní gbangba gbogbo tọ́lọ ní a sí bóòlù ìgbàgbọ́ yẹn ti dùgbò lórí ẹ̀mí wa ògbélé náà láàfilà ọjọ́ gbẹ̀dẹ̀ àti àmọ́ torí pé ká nígbàgbọ́ sí ọjọ́ ta sọ bọ́lọ̀ gbé àdìdé iṣu kẹniyẹn ẹgbẹ́ kẹnu nítọ́wọ́ á ti fúnjọ́ ọ̀rọ̀ mi tó nìyẹn náà ìlànà mi ọjọ́ sí ajá tó yẹ pé ní ẹ̀gbọ́n rárá kó ló lẹ́nu kọ̀ọ̀kan wa kó léwa kó nígbàgbọ́ kí ó léwa kó ní ìdódédé nínú ẹ̀sìn abẹ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kó yọnu sí wa láyé kó yọnu sí wa lọ́jọ́ gbé láti ṣíyàmọ̀ kí ó fi sọ̀kanbalẹ̀ sọ̀rọ̀ kálukú wa ìlú wa táwa ìfọ́nmọ́sá àti alọ́kanbalẹ̀ àwọn wa àwọn olórí wa kọ́nọ̀bà subhanahu wa ta'ala kọ́mọ́sá àmì ọkọ̀ ọmọ sí gbogbo mùsùlùmí lórí ayé kọ́nọ̀bà subhanahu wa ta'ala kọ́mọ́ jẹ́ kí wọ́n mọ ìnira وصلى الله